alhamdulillah alhamdulillah alhamdulillah sallallahu ala nabi muhammad wa alihi wa sahbihi wa sallam taslima. ali sabar ali. alatin alatin anin ka sal kilama. anin ka banko je kondo. padaw banko je anin suna karanta almaba Salibo Al-Galiba ani Bango Al-Fato Malkabe Kondo ani Senegal Bango ani Dandana Bango Gambia Ine Zawdina Konate Mali ani Kudekale Meno Kumande Meyeno Kumande Ani Mansa Kundalo Senegal Mansa Kunda Gambia Ine Zaw Mali Konate Kabe Kondo ani Kakwa Ade Ajarola ani Narasodola Yoro Lekawan Yoro Bakau Salala ane alfaani ane fana den feere dena aɗo haali suwaane alfaatomal kawandilaawo anin ka leporte ɓe kondon anin ka ala ɗaami ala saakini yimɓen barkama duniyani laaten nafanin kayewol ka ɗayaaɗo kondo ka musoro kondo anin surkulaala sodakunaaɗo kondo anin naañoɗo kampanen ɗimɓe mbaaje siita anin tomaalo anin kandara kan seewu sandiñer anin tomaalo

bankoɓe gambiyankoɓe ka siyaja amunde nafatin ne fula ba kun kelen na naala allah dañine suna kana daba duwa ba soro aramisore duma elafila ye sayi ye gambiya fana la karde fawo soro men ka de sanjilu alama be ye timma alama fɛn kana nata alama be ye timma ani dolo silanda fana banko ìfọ̀mọ́ àtọ́nbẹ̀ bá ń kọ́ kan pọ̀lítíṣíánù lákàwọ̀ wala mun yindi sɔn kala ma ma kila ma o ji da fana ye olu sɔn mɔni ji da ba alama ale kan kɔ tɛn kun de ka yɔrɔ ji da alama ale kan ka diinɛ fi nɔ la ani kan ka da ma fi nɔ la ani pɔli ka fi nɔ la kakaw bɛ tɛn kun la a bɛ suma la alama ale o ti da mɔgɔ mɔgɔ la fasuma hali wa alama ale a da kɔmi kan ti ba y'a duwajaɓo ɓe suuɗola ɓaŋro ani jamma fanamo duwajawaɗo nandunan nin sumakema aman janfa follow ɗo waɗan folo anu wajib salat hani wani pak, ka pak nde men fa ka janfa lamelanim mah hati maaro alma kumoten moɗa fe na kumomedora alifaɗu ɗaa waɗan pakawla hormo yana ala alat faktu susuru kasasa la allah ya tafakkar alanko ala kala ko mol dan dia mol dia kawan dan karan na dia mulal isa ni mol si ni la ba ko qur'an nu do kawan do nya ya mo ni ma sia karan na ka mo ni ma na kisa do le dan de fodi ni wuro ko la hamele la do si fala wala mo ni ma sia sia ke la qur'an ne ne fara karan na le ke ni ma ke ni jamano kawan de la mɔnyamara siya bɛ ka da jɛyɔrɔ la fa ko soso kasa da ale kaba dɔ tɛ mulu la isa jɛ mɔ tɛ dɔ si siya yaani ni jama ni kura ma la kare dɔ siya la baaji jama nɔ la balima ba ma siya don kare bɔ ni yan na kɛra mɔ ba kare dɔ de siya ni mɔ ba ma siya baaji mɔ ba kare dɔ de bɛ yan tabandala kan mo tawa ni mo ba la kuwara isaga se hamodo ndindo alla yela silo de la arabna ni la kuruna foto khas de ka mo ba wa ma de ka se de ka na al fal fi qom idha tukra salihuna nadarat rahma ni mo ni ma la ko mo foto la ala ni mo kan ayi mana na ado ni mo be ko e ko mo wani min ne ya kala wani alaba dɔ la ala ye min mɔ tɔgɔ ba ko mɔ ni maa bɛ filɛ si a ye yaa n fa taa mu alaba n tɔ dɔn ne jama la an ye taala a ye nin kan ne bɛ na de ala ka mara tɔ bi kɔmi n tɔ ye mɔɔ bi la sɛnɛ kala k'a bɛ la sɛnɛ mi kɛ wali la tiɲɛ woro n bɛ na fɔ ni sama a ma nɔ n bɛ na jɛnɛ bi sa n bɛ na banni ma ko mi daa fara la ka ala la ka mi daa fara la mi daa lɔ ni ɲinɔ la wala du a nɔ ala barika nɔ ɔrɔ jamu lɔ lɔ le ti jamu barika lɔ o nɔɔrɔ n'o barika min bɛ a bɛ tila kaba da la kaba ni n'a la ani mori fana la ɲa tuma min bɛ kafin su zo kasa da na Allah la barakahu aran o kila ni ma moro kawan de molla isaje sinira ani siya ka molla fana le ko nan ko wala siya le ro ani ruwa ni man ani baraka ni suna karan da wa kan ko be ne londi ani jama baraka o de la le man ko men ka ko man o a ani man ko londi duwagal pampalo ɗe saɓaɗo ɗe ɗumala fama duwanine naaliyan yang duwa ne yamin wala ka sogo kamo sowne mbara anen ke jayi jamanoje wala mo soletamo duniyaade ɓe ɗonle solata duniyala non ɗo musol ñaniyaade sama ɓe kala ɗo kuulaadi pour ñoon sibaraka ne ko ɗono faandi pour ñoon sibaraka ديار مسلمين كريم دي هم كمال كريم بدل درس طول الله تعالى والاسلام دولا اجيبا عندنا كان كردوا عندنا عدوا كل دول سكاري دول سباركا وانا تعلم مسلمين باركا اللي اكتر بيم الله تعالى كفا اللي اكتر الله تعالى كفا كان قرآن الله عليه هم وارا بيجا فلا ما علينا كذا الله أكبر الله أكبر Erotulolo kawandirila alana kumata kane tulo kasi kumala nana fawarata. Erotulolo kawandirila alana kumata kane tulo kumala nana fawarata. Jɔn nana sɔnna i ma ye alamansa yako kanasika kuutomensolota kero dulolo kawandiro lala na kumata kane dulo kasi kumala nana fawarata jamana musolo ali akara ala baraka bawale kata kiyeni musolo yemina ne musolo mansoro lenu minare wulula wahi baba yaro yemba adamade la kelen sen na jubile kelen ni ta ele kelen kala kelen mana na ne man den sɔrɔ a ma mamari sɔrɔ baani mana a ma furumi sɔrɔ sɔrɔ. yaani ni bɛn baari ma fara a ma nɔnɔ ɲɔ sɔrɔ n'a fa wa bɛn ni dunuya bɛ wulu la muso de yi de wulu dunuya wulu muso de kan wulu dunuya di ma muso sabaro te ye te ma ba dun te la ya mari ko ka ne la yalawu ya ramani ya raye.

fako susula kadazara e jonde e ko balandi e dum bala balandi non la bala to kan e ma je ko ne tamu so na e ma ni so ba ya e ba ma ni dan e ma ngun ko fa ni ko ya e dum ne bra mo so ni e dala ta ma ni bodo se e ke ni dum ni ya ani dala ta ta me do ron ti kana wa so la kana ti dal mo ni da o kan ni wallahi baba Bila nak ada kila makankole atola muhammadu miskin muhammadu amin ina ma moto la fo awo la fo kila alafuwara n'ale bɛ se ɲɛ la ala ni ji ka yɛ k'i ma fa a ma wɔba jara ka tɔ ala fa ma jama kan kɔ ne ni sigi nɔ de n'a tɛ tɛ la ni mahamadu ni sigi i n'a ala tɛ ma ala bali kɛra ma ala ba n'a ye mana bere ka wala ba n'a kila da ɲɔgɔn la ni misirimɛya. ọ̀rọ̀ ni mo sọ ọ́ ta kí e يعلم الله لا تبدلوا صدقاتكم بالمن والأذى هذه الصبر మాముసో తమరోజే మామను కేమాలయ మరుకు కనేలా బందల దైలావ యా రహమాను యా రహీము యా సగిరను యోమి యా కయ్యూము మాముసో కసం మానోల సైకి కేయం దాయినా kumu sɔrɔ ye ko maa nɔrɔ dɔn ye ko dɔn fa na ye k'e ma taa ɲa ɲɛlɛ dɔn bere sama fo sama i ka maa nɔ dɔn musoman ma fo sa kari kan dɔn komi wale kelen ɲɛ san yɛrɛ kelen kɔ ma dɔn wala mɛ i dɔn bɛ barika. ọ̀dọ̀ náà ló bẹ musoman nọ sàgbà máa nọ sàgbà ń bọ̀ dọ́ máa nọ ale tabi dɔrɔn k'e kan ale taa ni na n'a ko ni sɔn bɛrɛ o dun i kana ti tabi k'e ka wala n tɛ k'e ka ɲɛfɔ ka bala. wale na jamana muso ni den n'o sɔrɔ jamano de tone duba tone duba kula e kodo lu soro e ke fañol dañi ni e marbe fañol ni korda lola ane korda sansan e lampu kiola ane furan kiola atamuru sheto fañol ne dela e dela nyam na dia bay dela korda non do din do le fañol dañi tarola e ne formalité de fañol ni ni no ni musole taban akhiru hunna min hasa akhiru hunna yɛpɔlɔdi fɔlɔ ye den n'olu sɔrɔ ɲɔɔnɔ ale namu sɔrɔ sɔrɔ den n'o nafa da ɲi nɔ yamɛ den n'a da ti ta o bɔnkɔ tiɲɛ la kɔnɔ den kɛ o bɛ y'a fa da ɲi a bɛ sɛ n'o kɛ ta rɔ a bɛ y'a fa da ɲi a bɛ ni fa ma ji b'a fa ma ye a ma hàn y'a fa ma la kɔnɔ bàbí ni n'o bɛ fa da ɲi fa sɔrɔ la ìtɛrɛ k'o sigi fa ɲɔrɔ la wala a ta ko lamɔ o feere wala ta nahari o ma. قال دين لي فمن يفعل لي أنت ومالك لأبيك ani musolfana be ndayino men debore mbono mbera ani ye salabo men mbera pour jumale kamma e jumale labato emaja adone bumon fanda ali kenole adone ka bumon lo adone musole alba adone bumon lo ale ya sa mama oda iman ma sira ka ata ni tula mona gurdu kam ala ala ke ala ke ko anin deyo ani gero da ya kula ni wazangu la yunsa wadda an la yamutu in marma shita kama tanzilu tula man solle ka kunyi ma kela ni jo wo man sola joro ke kun tula madama kunyi ma kela ni ne jamanu musodi sabal arbe ne ka ka kele nondo musonde to dañi ɗo manola yere dimba dañi ɗo manola nondo dinnole faaru dañini ye tan tawto ɗum o lansamele teni ye gumole faanole min ɗi dinnolni musoli ɗona aman folo sani wakana e titanne a kana saabuye wanso e kela bara kenɗo tiña rabe tani namen ɗena allah tawra de ɓurinen kammala dimalla barka anna ɗum barkandina jumade mbasi jumade mbani fasila jamano jumalo وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أن اليوم بما سبع فلا أبي كعبة وافلا هي يوم الجوال بلا أبي كعبة وافلا أنا أتنا موجه المسلم أبامه والنجوم kila ka ni mumuna da ka ni ba ma la to da na to da fa ma to da ndara ka ni mo ni nka la so ro mo nka ba mo ka sa ma na ja mo ko no ni pus pus o da ke kila akwa kila ya ma ba ma ba ma la do ba do la ba ma ha ko kila ka do ma la ha ko ba do la ta ba na ko no je ke na ma ba ma ke ko a je mo na ke ni da ke ba ma ko ni ba ma du na ka ye si ma ya barisa ita ba ta ce ba ma da murje ce ba na yi na ita da na ce fura yi fa yi na ima nga ni fura la fato ma ga na ne fura fa la wala na mota ba shi la jama'ano dino ni sala musulmai sala be nde alla sara nde muso alla fulo nde to alla kama ko aba ma tara be sara bara bide man ko fo man ko nyen do an no ya de de la so ro de la mo ila de abo nga sara abo ni dar se ke mara ko ale do ma ma le ni ya da lo ko aba ma do ku ra ni ite ba ma ta de do an ni ne abe sara abo le abe nga no de ke abe sara o de ke wa na ala ko di mori ye ba bu na ye fa bu na wa na ro muso la alba kan ale ye kalo tɔn ale ye fanga jɔ tɔn ale ke yen nɔ ye problème kelen dɔ ma n'u kɛra problème wala ale t'o dɔn yɛlɛ an ma to an si ka d'a kɔ ale bɛ se ale de an na mɔbili bɛ se masakɛ se a ma man di a na ɲɔgɔn ma a ko an y'olu kawan de kɛmɛ la ala muso tɛ se a kɔnɔ jira ale nka a ka ye kuma b'a fɔ i ko muso bɛ se ale jahanama mɛ mun de tɛrɛ min bɛ sigi la jahanama k'i la a kan a toro muso la min b'a si ale la jahanama ale ka fisi wale ale k'e ɲɔ de ma wale k'e k'e ɲɛ k'e k'e ɲɔ kɛmɛ ko bɛ kɛ n'u kiriya kan fa e ko cɛ ma dɔn e tɛ kɛ na fan dan den tɛ dun da jan na ma ka yɛrɛ sɔrɔ e bolo hali ko dɔ mun fɔ n ma dɛ hali ko dɔ ti dɔ ma kɛ e n'o cɛ bɛ a kalima kɛ na o yɛrɛ tɛna ne lafiya de. a sabali n b'a muso sabaro kɛ k'e ma ba k'e ma laya mari ko ka ne labanta la. ya ramanu ya rahimu ya labila. தைலவ் யாரமனு யாராயிமோ யாகனு fɔlɔ fɔlɔ bɛ na fɔ alifa ɲɛ muso fila de mɔgɔ kana taama ni ban ko ɲa kan. hali ala ko

ne muso olu la den na an ka muso kelen dɔ ye i k'a fɔ muso ni cɛ dɔ de ye an bɛ nin kɛ i k'a ye n'a balajala muso n'a balajala muso i ma ne funu cɛ dɔ la kɛ nin kɛ kɛ la n'a funu dɔ fa la a taar'o fa la an bɛ k'a kɛ kan ne muso cɛ b'a kɛ ma fa la cɛ bɛ min k'a kɛ nka ma i k'a kɔn den kɛ nka an ma mari dɔ la wala nin den dɔ la fura kana taama b'a kɔ k'a kɛ nka ma sara fɛn jɛ duuru na jɛ duuru wa hakɛ duuru na jɛ duuru nin furu sɔrɔ den muso wɛrɛ ninkamala ka hakisondeo konde mookana abanko tama ike nkamma kamusonde ndamula alisamali coletera alibeera nde men fula musode futuo barajo teni teni womutinta worula futu bali a barajo le serun sonkaro nimina sonkaro de ɓe futuoyi sandi kele muso ɓe futu bila ini tebe yote ina tenye kawo ye din sore man din sore wo sandi tino kamuna sandi kawo worula barajo ni ɓe futuoyi furuulala sange kelen mbaarajo kee kosi wala sitiyaka furubalala alamadoli sange kawwarola ila kelen kelen mbaarajo ila furuo kono wala ila suuno kelen furuo mbaarajo wala sala ila kalwa suuno kawwarola kalwale ila mbaarajo suuno kelen furuo mbaarajo la sitiyaka yamaade kono ni musitiyani kan fara de dabila sallama ധനവന്തയാജന ക്ഷേമസുന്ദരം ഭാരതം അഭിമാനസിം മോദിരാജന്തുലായ രാമാനുയാരായമോ ോടാചനെ നീക്കോ സലോ മോദിക്കുമാരാമ rahmanu ya imu ya zabiru ya mi ya kayumu. ní musoke dáwọ́ fada ní iyọ̀ látẹ̀lẹ̀ ní kọ́sàlọ́ mọ́tẹ́ ka dumudumu mala. yẹ́lẹ́wò ya rahmanu ya rahimu ya zabiru ya mi ya kayumu. ani ala ko kyau. a ko ban ko ɲa kan kiyetela. a bara dɔ doya ta wala lu kelen kan mana to i ka wariw la sanji kelen kan na sanji i ka wariw la alabatoro bee laata ɲɔgɔn kan fuko da ma o mu kɛmɛ kɔnɔ tan duuru yɛrɛ ni alabatoro tɔ ma lɛ tan duuru dɔrɔn kila kɔni ni furu la dɔrɔn o kun mɔ jɛ ni kɛlɛ yɛlɛ di ma tɛra bɛɛ ka ɲi ka yɛ n'ale furu la bila ale ye denkɛ furu ale ye wolo b'a jɔ yaala ni sa y'a fiyɛ a ne b'a jɔ sɛ la wolo siya. ala jali ka ca a ka maa adila mai karannaɓe le yalkatandi nan jamano feraɓe yon faka nafiyaɓe kala kan bayi sayaɓe siyari aɓe ɓalurannen nu faala nde do sela nu siyari kira ko tazawajo alwaluɗu wajuɗu alwaluɗu alwaluɗu fa innimo kasirun ɓe kumulu uma yanen ka siɗaɓe kene ani nsa ya de si ayi ìjẹ́kùn wọn sàn ní wọn la máa ṣe ọ̀dọ̀ ibi tí wọn bọ̀ ní dé wọn la báàgò ìka wọn bọ̀ ní muso la bala ní nfuru la ní tẹ̀sán wọn lè ṣe ẹsẹ̀ àyàmà àbí ma sọ̀rọ̀ jíjà ma àbí ma sọ̀rọ̀ wúlú nfuru wa. ẹ máa jẹ àwọn sọ̀rọ̀ fọlọ́ la yẹn nà ẹ̀kọ́ mọ̀ sí àlẹ́ bẹ́ẹ̀ náà ti ń kelen na bàbá ìbílẹ̀ nǹkan mi dẹ̀ kọ́ àlẹ́ ma ti yà wala ne tun bɛ si ale fɛ ale si ale fɛ a bɛna se a yɛrɛ dɔ se ɲɛ na wala di jama o dɔn muso ninnu n'o de di a wa la a bɛ sɔn furu la a bɛ sɔn furu la k'a bɛ taa jama muso a bɛna ka taa n b'a muso sabaro tɛ ye k'e ma ba dun. ಕೇವಲ ನಡುಕು ಕಲಿನ ಬಂಧನ ಎಲ್ಲವೂ ಯಾರ ಮನು ಯಾರ ಏಮೋ ಯಾಗಾದಿರೋ ಪಾದೋನೆ ಸಂಕೇತಲ ಕರುಣಿ ಬೋಧನಿ ಜಗುಡಂಗಿಲ ಎಲ್ಲವೂ ಯಾರ ಮನು ಯಾರ ಏಮೋ ಯಾಗಾದಿರೋ yama alde ka da bi ne mo so fa la ka wo ro ni ba bu la ni ya je ne mo be se ya je mo so ye mo so ko la ni mo ya de ya de al ma mo mo le ka me a ti ma la ku mo ni e ta ti ma la pro ta la mo ala e yaran nin kuma wa bɛ la i k'a bɔ mun na ozukuru mahasinama o t'a kun o ko fu an ma taa bi kira ka fura lajɛ kama ali sɔ saada ni fa ale ka yɛrɛ jɔn ma saada bari ni muso fa la k'e tɛ min na ɔ kuma la den jaro sɔ kan k'a ma ko bali ko kuru la. ni muso den jaro fa la ni yɔrɔ la. o fura wɛrɛ dɔ ye yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ yɔrɔ Rahman ya Rahim ya ya Nàbùrọ̀lá kàbùrọ̀ ní bàbá nàbí nǹkan kan àmàmọ́ lọ́la tó nàbọ̀ lọ́la bá gbọ́n lọ́la sí nàbọ̀ ìfúrú tó wọ́n kì í tó ń gbà kàbùrọ̀. Àìbájẹ́ láti ṣe ilé àní, àìkábùrọ̀ ṣe ẹ̀ka àmàlà ẹ̀kọ́, ìyẹn mú náà a san dama na hata bai dama ni ya dama ni aljana bai ngulo ba mun da aljana a san wa se ce dan wala a ro se ya a ayyuma amra bi ma da wa law ta ana azabi da farjana da kan aljana yake ya bi wa ka mm. sani ke da mu dumala ke ya ta mu wala ke da mu ಈ ಭಾಗಭೂಮಿ ಏಕಸಂಖ್ಯೇತರ ಪ್ರಭೋದಿಗೋ ಚೈತನ್ಯ ಎಲ್ಲವೂ ಯಾರಮನು ಯಾರೇನು ಯಾಗದಿನ ಮುಸುರಿ ಮೇಯ್ಯ ಹೊಸೆ ಹೊಂದಿದ ಅರಿತನ ಮುಸುರಿ ಬೇಸಿ ಹಾಗೆ ಬಾರಲ ಎಲ್ಲವೂ ಯಾರಮನು ಯಾರೇನು ಯಾಗದಿನ ale ale ma sɔrɔ ma bɛ den dɔ sɔrɔ hali ala ma kɛ o ale sɔn a kana bana ma. bayi kirenta ya le dawuya ka den tɔɔrɔ dawuya ka ɲɔgɔn kan a kirenta ya wale dawuya ka den a den wale kɔnɔ wa k'a den a den muso bi nɔ min do wuli o ta a den sɔn furu la ale ka na ala ko ti kan ale ka na furu la ko ti kan. innamal amalu bi niyyati. وإنما لكل من ما نوى من كان يهتدي إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كان يهتدي للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليها أكان على كل ǹjẹ́ fún la fún kọ́ni tí ọ ọmọ ẹgbẹ́ sẹ́lẹ̀. mọ̀tọ́ ma nyà náà àdúnyà la mọ̀tọ́ nyà náà wà sára kàkọ́ mọ̀tọ́ nyà náà ká náà àdúnyà ite sunkurunin sanji muwan sunkurunin na senegal kasa masu jan ite ke ke sama da dai test din din ne ikon da su na kasa masu fuwarar alfanu فاحذروا هن بإذن أهلهن الفاظ ولا تتخذوا أهلهم أن ينفقوا ولا تقولوا فإذا كان سماسي يندوق فتاهم كان بيري نوتا ina ke na sɔn kelen i fa fɛn tɛ a bɛ fɛn tɛ b'a bolo a fana kɔrɔ ɲama i ko ye fasiya fɛn na i ma a bɛ k'a bɛ yan muso la yan furu ma yan sɔrɔ o de ye ɲɔgɔn den bɔli la ala kɔni ɲɔgɔn a dun kɔni den yan t'a to a dun kɔni den n'o de b'a fɔ y'a dɔn y'a dɔn kɔmi n ye n'o basa tɛ ne si tɛ ka n tɛ y'a y'a dɔn n fa ɲɛ la ko n fa ɲɛ ko la o de n'o di de ye ɲɔgɔn de ko a b'o kɔni ɲɔgɔn y'a dɔn sɔrɔ ni sɔnni ka bila ka sɔn kuru in kɔnɔ jan ka ka ka fɛn fɛn tubabu ala n'a da yɔ y'a bali a bi wa kini a fana ye a ti tila a t'o sara dɔ bɛ tubabu la hali ka ji sɔrɔ ba la o ye adamu fana o fana saba yaare o fana tubabu fana o jaabi yaari yɛrɛ an yaare o fana a b'a ye ɲinan daa kuma ne ka sugu dɔ sɔrɔ i la o kɔni o ye den saba to a bɛ faa t'o ye faa t'o ye ala yɛrɛ t'o ye muso b'o la. àbíwọlé ìmàdé ìyàwó sọdí àti àbíwọmọ ọtọ màdé ìyá àtàkùnmá kàkàwọn àbí àhàkà kàkàwọn àbí àhàkà. وخلقا فزوجوه والا تكن فتنه في الارض وفساد الله اكبر الى قران يحكم له فضل كما Àrídáàdù mọ̀n náà fúnlá náà fúnlá máa ń lòdì náà fúnlá náà ní màá lò wá ní ọjọ́ ìgbàlá. Ẹ̀yà ọ̀yà Rámánìyà ọ̀rọ̀ yìí, wọ́n jáde lọ́wọ́ n'ale sukɔrɔ kolo la ale de b'ale fila ni sukɔrɔ dɔ de san den wa a k'ale sukɔrɔ den ka a k'a sama den ka san ba ɲɔgɔn san den ma ɲɛlu de ba o de t'o ye a bɛ taa ale y'an wele. ne b'a fɔ a n'a tɛ n'a la i ta bala ka fugu fo a ye fo a bɛ ka ne tɔgɔ de ye o de kɔnɔ. bala ka fɔ a ye fugu ye fugu ye itata wa wote kɔrɔnte wote kɔrɔma ni ma fɔ ka mɔta mɛ kɔrɔma la n'i y'a di yɛrɛ ma wɔri dɔ bɛ ka manden kɔni i ka baara se ni fɔ ni ma fɔ. k'ale kɔni ma tuma na. ale k'a to dun n'a furula n'a furu man bɛ de n'a furu ka ban i maalu wa i y'a kɛ ka ban. yajabu yaala mandi yaala ye alikatulu musukula musuku mandede musule kaba limadu aliyakitala yalawu ya ya rahimu ya gadiran ya kai. musola bɔdɛ fukola fo awɔli yɛ a fana ye fɔ ni dun wa a kɛ bɔdɛ kala tuba kun ka dɛ ma bɛ kala tuba kun mana a sa ma i musola bɔdɛ fukola fo awɔli wa an tora a y'a ma min kun. والزعيم من بعد فوقهما ليكون فقهاء يؤلفون من فضله إلا الله واسع الأمر. alápàdé ẹ̀fọ́ fún àwọn olùfàmì ìfẹ́ yàtọ̀ ní ilé abẹ́lé ìkọ́lé tí yíba ní ẹ̀mú yá ti ẹ̀ ilé ẹ̀fọ́ fún yàrá ilé tó ń gbọ̀. àbá máa bá awúrò náà lọ́wọ́ mẹ́ta awúrò bá nǹkan ìjọba rẹ̀ kọ́ná awúrò lọ́wọ́ mẹ́ta máa ń tà ní dọ́kọ̀rọ̀ àbá náà fara fún àdáka yàtọ̀ náà máa ń fún ọkọ̀ àdáka máa ń kó bí àdébà náà wù jamano bi mu jamano sunkurin nɔfɛ. o min na da a bɛ sɔrɔ e ala yali min na afirika sɔrɔ ja. mini fɔ mini mini ni fifin da nɔnɔ o kɛ la. ìjọ ni n yi si muso si la ala k'e jɛ o yɛn na fɛn la dɛ bari n ye si bàtà yìí kọ́ra sí nǹkan rẹ̀ ní ní mú àmú àbíká mú ọdún ìbára mi ní sọ̀rọ̀ mọ́ mi sí ìdí wọ́n lè sọ̀rọ̀ sọ̀rọ̀ báwo ní sọ̀rọ̀ mọ́ mi rẹ̀ sí ìdí. nínú màá tó bá a tó àfọ̀ kábàá mi ìjà aṣáájú yẹn lọ lẹ́nu ìpínlẹ̀ yàrá wasu kuron ifata kan ba no na ko fe da dira ko da da ku ba mu jiyo ko kuron ka su dira do to ba sun kuron ya ke ne ni ya de wala kuron si ale wa ta ran de wa hani ki ka na ka mu fa wa ni kan ba no da a ta ba la kun na a ta si da fu ima fu ke ko be ja ke ko be mo ka to ka da su la fa ni de ta se ka ale da nan kon ko wala ja da da tu a alusa a dɔw fana mɔgɔ wɛrɛ de bɛ na ko awɔ nsanni nsanni de bolo la y'a ye n'o mɔ min na o bɛ se ka kɛ ale kan a bɛ furu bɛ kan a bɛ wulu bɛ kan dɛmɛ na si y'a ka futa ko dɔw ye fɔ n ye ɲɔgɔn la k'a ne nu taara fara n yɛrɛ muso de bi se ka san de ta i ta man da a bɛɛ man da a y'a mɛn ne wolo o b'a ye ka kɔdɔ kan san sɛnɛkalo kɔ si ala farasi ba ke ba de ye mun sɔrɔ sɔrɔ ye yati ne min taara tubabu ale y'o fugu ja fana k'a sama sɛnɛ jambiya kɔrɔ a bɛ tubabu fugu je isa ni ne de bɛ ka fɔ kama ale y'o fugu ja bayi ile kun kun de ale de sama kɛra ye fa mun de ale de sama kɛ sama do do ma do ye musu ɲinɛ jansan ye se dɔbɔ isi k'a fila o de si ni jansan yi la jan mɔ ma ye bɛɛ n'a si ɲɔgɔn na sɔrɔ i ye fɔnsi wala i tɛ ma na i bɛ taa ni taa ɲɔgɔn ɲini fo k'a dun ye ee kodɔn kodɔn ye fɔn jɔ den ma muso de si ni den k'o de y'a kɛ dugu la mun ta b'an kɔ siya ni mun na n ka kɔdɔ yɔrɔ ma n ka kɔdɔ yɔrɔ ma jama ma muso de sabali ale ye sabali ale ye furu ala dama a dɔn ne bɛ masa kɛ olu wulula a dɔn ne bɛ wuli olu wulula anɔlɛ na afidie wura kpali ewura fún adé alɛ kɔnɔ ɛdí ɛdi fún ɛdí ɛdi ní alɔ adɔ ani lɛ fún adé akɔ yé ní mmadu fún adé alɛ kɔ yà ní ɛdí fún adé alɛ kɔ yà nɔ esi na alɛ bàmba nà yà la ɛdí ɔsi tẹ ba nà adi ɔmu dunya bɛ fɛ yɛ ale yɛ kaba n'ale yɛ tɔli sɔrɔ ale yɛ wura ko fura aduma da bara k'o kan mɔgɔ kan yɛ k'e kɛnɛ de kana k'e kɛnɛ nɔ de kana k'e jawɔ de ka muso da nɔ na kuma kama o b'a dɔ kan. ka taa bolu fana t a a n s a bɔ pataw ɲaala sɔrɔ jante ti n a a l a bɛna ka taa pataw ye tun tɛ daani wala tanga bɔli la d i l a ale n e ɲ ɔ g ɔ muta y a n l e tanga bɔli bɛ tanga mun d n y a bi a bɛ bɛ mansa de mansa min na mansa d a p a n i ma kalo kabila ka ko n i m o ɔ de n ɛ a tun bɛ a to an n o nin mɔɔ de bɛ sara a tun bɛ o ɔ ma jaa ma nin de bɛ a tun bɛ na kutu bɔ. nimɔli ye kɔnfɛrɛnsɔn ni kama ka dɔ bɛ kawa kawa dɔ sugu fɔ la o bɛ dunuya maa dun de k'a la ni ale ti yan kan dɔ k'a na o dun ka ɲɛjɛ alifa la dɔ a bɛ kariya ka na o de ɲɔ bonya ni ɲɔ sugandɔ yaa a bɛ taa n'a ka jan n'a di ɲɔgɔn ka jan bi taa ko ɲɔ bonya ni ɲɔ sugandɔ hali ni mɔri bɛ ne jama o de bɛ jama i y'a ni si bila a bɛ na ni si ɲɔ i y'a na si la duguma la ɲa la i y'a na dɔ la duguma ɲa na dɔ la ɲa na si la yaa de bɛ ne ka mun ka mun dɔ la àǹfààní ẹ̀ náà ṣe ẹ̀dẹ́ sí ẹ̀dẹ́ sí ìlà tó bá dé fúra sábà lẹ́bi ní àti fún àgbàrá ìwà bá dé. N'obu yàrá ta fọ́nmọ́ a yàrá ta ta bí wọ́n ṣe fún àkúnyà. Wàá na taara bọ̀ sọ̀ tẹ̀lé ní tẹ̀lé alifa fúlọ̀ lẹ́yà ka nọ sọ̀ ní ka nọ kunya ani ka kunyọ yẹ. Ìmọ̀ àyè ní ìjà lọ dẹ̀ kọ́ dọ̀ la kó lè bila bisi nọ ìjà lọ kọ́ dọ̀ tẹ̀lé wa dọ̀ kala mọ̀ kan. Bàa ní yẹ taara bọ̀ lẹ́yà hali mi nù ọ̀la àti sọ̀ tẹ̀lé kó lè na bẹ̀rẹ̀ àkàlẹ̀. Àyè máa dama ọ̀rẹ́ nù arkana wo te kunu ta ta ala ko nyama hani kele na afro ne ya na kele na afro so do be kele wala ko wala ko ya ga sumo teji itala yu ko itala yu ko do so do ko ne karawalla kila ala kele na afro ne ko mo mo kele kele o ko la kana do la fa do ta kan o ke ni ta na ni ni ta ma de ka bo mo je ne be jale ire wi samaro ka momola kemo kola ko kanu la ni do daga kene la ni do la kene fura la ni do daga kila ka tala haro kene abe le farmansa ni wodi yo ko de che lo ko no ita aso jama ko yen samara do ma du do ye momo ko be ka be kala kala karamo ba ka jin kala kene ibe be ya ye se da le ko na na so mo ora ni adu no ye ani na ni oswa ni na no kuna ani ka wa ndoro mo si bala no so ni bala ɔyina ka na saba n ta mi la kila kɔnɔ fanda sudo kɔnɔ fanda la ko biri min fo suba ye wada mun do wadi wɔri a bɛ ɲɔgɔn ye ne de tɛ la o de ban k'o kan barika min ala ma d'o ma la ni duwa a bɛ jan ni a bɛ taa a bɛ o t'u la jan duwa a b'a nin bɛɛ fa ta wa a tɛ ko yɛrɛ ni jama la duwa cɛ la motar an yi mai wala ni duwa ni mo duwa de ka ja de ara ma de la duwa ja de o da o ho mo anan ja ma ba ho mo ala de ma ba an ka do la ala sa da de ho mo o mo ko ma ma de ja da mo mo si mo ma ko la ka da mi da ka ko an ma ko da ta ko ni ko ni ko da si o ala ha ma ki ka ni na do la ma da ka da de ni ni da ka da si ka baakaw fo a bara kalilamol bee a ye fatimaka kiraramol alan e ay muso muso